mọ̀ntíràfù ní òjé ń kírun bọ́ sásìkò rẹ̀ kì í ṣe àwáwí tíyàn fi ní jẹ̀yà o torí pé a ti kà wípé àwọn sọ̀hábà wọ́n ń kírun lójú ogun o ìwọ lọ o inú ọkọ̀ ló o inú luxurious bus o tún wo tv o tún jẹ pàpánu bó ṣe ń jẹ ló ń jẹ gúgúrú ló ń jẹ búrẹ́dì ló ń mu mírasì ló ń gbé sí sára àwọn èèyàn fẹ́ lójú ogun wọ́n kírun bọ́ ìrun ìwọ wà ní luxurious bus. àwa sọ pé travelling ni àìmọ̀kan ló kó bọ̀ náà àìmọ̀kan ló kó bọ̀ ibi tó le jù tíyàn ti le kírun lójú ogun wọ́n ń kírun bẹ́ẹ̀ àwa lọ wà nù mọ́tò tó fi ga sí pé àwọn ìmọ̀ yìí tá a bá ti nílẹ̀ ibikíbi tá a bá wà a lè máa lò ó ok torí kìí ṣe gbogbo ìgbà lọ́mọ wà nù ilé rẹ kìí ṣe gbogbo ìgbà lọ́mọ wà nù ìlú rẹ. ọ̀rọ̀ lè jẹ mọ́ pé kó travel àwọn kan bọ̀ látẹ̀kọ̀ ní àsìkò December kan pèsè bọ́ sínú hold up nu ọkọ̀ gbéra lẹ́kọ̀ọ́ ní five wọ́n sì dé ní two o'clock lóru láti five ìrọ̀lẹ́ wọ́n sì wọ̀ ní two o'clock ní òru ńgbà wá dé bàdàtà lọ́wọ́ ń bi mí léèrè pé òun ò mọ̀ rí mọ́gíríbì àti ìṣáìkì láàrin èkó sí ìbàdàn kí ló fà á ó ní odòkun lágbára pọ̀ ó ní ṣe ni àwọn rìdíìmù àwọn fire mountain àwọn kìnnìkan mountain àwọn kìnnìún mountain ó ní ṣe gbogbo ẹ̀ dípa. ó ní kódà àwọn ó ní ibi tó lágbára dé àwọn sọ̀kalẹ̀ ẹnu mọ́tò tẹ́ni tó nẹ́ni lọ́wọ́ táwọn gbogbo èròǹgbà tiẹ̀ ní pé ṣe bí àwọn sáde Ìbàdàn ti ti aago méjì òru ìbéèrè wa ni pé sáàgó méjì òru ni ìṣá ìkárí kò sí nǹkan a lè fi wé ẹ̀kọ́ kò sí nǹkan náà tí a lè fi wé ìmọ̀ nípa nǹkan tí yẹn bá ń ṣe wàkọ́ọ̀lẹ̀ Abu Bariza Abu Bariza sọ pé káàna nàbí sallallahu alayhi wa sallam yastahibu ta'khiraha yastahibu ta'akhiraha anabi fẹ́ràn kó fi ìṣáì lọ́ra ó fẹ́ràn kó fi ìṣáì kó fi lọ́ra. Hadith 572 عن أنس بن مالك رضي الله عنه قال أخر النبي صلى الله عليه وسلم صلاة العشاء إلى نصف الليل ثم صلى ثم قال قد صلى الناس وناموا أما إنكم في الصلاة ما انتظرتموها mọ̀ntàzọ́tùmùhà. Adi 572 nínú tíra Sọ̀híù Àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Àní Anas Ibn Malik radiyallahu anhu láti ọ̀dọ̀ Anas ọmọ Malik kí Allah yọ́nú sí. Kọ́ọ̀l ó sọ pé, Akọ̀rọ̀ Nàbíyí sallallahu alayhi wa sallam, Salata al ànábì fi irun ìṣá ìlọ́ra ìlà nísfìláìl títí di ìlàjì òru nígbà tí ìlàjì òru fẹ́ tó ló tó kì fún mọ̀sọ́là lẹ́yìn náà wá kì kì í ṣe pé gbọ́ àárín ẹyẹ Arabic language fún mọ̀ after ló túmọ̀ sí after kò túmọ̀ sí after níbí yìí o ṣọ́ǹgbọ́n kò túmọ̀ sí after àgbọ́yé ẹ̀ ni pé ó ti mọ táìmù tí làjì òru máa pé táìmù yẹn ló tájẹ́tì toward that time ló kí ìrun yẹn ni wọ́n sọ kì ṣe pé after that time kò mọ̀ sọ pé ìbánabi náà kí ìrun lẹ́yìn nísù láìlì tẹ́bí wọ́n sọ pé fúnmọ̀ sọ́là ni fúnmọ̀ sọ́là ń kì ṣe eléètò mọ̀tẹ́lẹ̀ kò lé ohun tẹ́lẹ̀ túmọ̀ sí ni pé ìyẹn ń retí àsìkò kan àsìkò ń wá fẹ́ tó ọba lọ kírun onítúmọ̀ rẹ̀ fún makọ́l lẹ́yìn náà ọba sọ pé kọ̀dísọ́lá náà àwọn èèyàn ti kí ìrun ìṣáì bọ́ sẹ́yìn wà náà mù wọ́n sì ti sùn lọ. àmọ́ ìnákùn àmọ́ ní ti ẹ̀yìn inakun fi sọ̀láàtìn mọ́ ha dájúdájú ẹ ti wà lórí ìrún níwọ̀n àgbà tí ẹ bá sì ń retí rẹ̀. ìyẹn ni pé àwọn jàmáà tí yàn fẹ́ kírun fún tí wọ́n bá ń retí ìmáàmù tí ó kírun fún wọn táwọn sì ti dé sínú mọ́sálásí làwọn màláíkà ó ti máa kọ láádáa lẹ̀ fún wọn pé àwọn wọ̀nyí o wọ́n ti wà nínú múùdù páwọn ń kírun ok nítorí náà ìrètí ìmáàmù yín tí ó kírun fún yín kò já sí asán kò sì já sí waste of time kò já sí asán kò já sí ìfi àsìkò yín ṣòfò ẹ gbà ládàá lórí ẹ o ìnákùn fìsọ̀látín mọ́ ìtàzọ̀tùmù ha ẹ ti wà lórí ìrun níwọ̀n àgbà tí ẹ̀ ń retí rẹ̀. وزاد ابن أبي مريم أخبرنا يحيى ابن أيوب حدثني هميد سمع أنسا كأني أنظر إلى وبيس قاسمه ليلة إذن hàn láìláta ìzìn ọmọ bàbá Máríàmù ó fi kún pé Yahya ọmọ Àyúbù ó sọ fún wa pé Humaidi sọ fún mi pé òun gbọ́ Anas anasu jẹ́ sọ̀háábà ọwa ni ka a ní anzuru ìlà wàbíìsì kọ̀ọ̀tìmì yìí láìlata izin ní alẹ́ ọjọ́ náà tánàbí kírun ní ọ̀gànjọ́ òru fáwọn ọ̀dà bẹ́ẹ̀ ni pé mò ń wo bí òrùka rẹ̀ ṣe ń tàn yanranyanran lálẹ́ ọjọ́ yẹn ọ̀dà bẹ́ẹ̀ ni pé mò ń rí ànábì ní òrùka tọmọ fi sí ọwọ́. anasu ní tó àbẹ ni pé mò ń rí òka òun lọ́wọ́ rẹ̀ tí ń tàn yànnàyànnà. báàbùn fọdùlì sọlá tẹlẹ fàjìrì orí ọ̀rọ̀ àjùlọ ọlá ìrun àlùfájàrì àjùlọ ọlá ìrun àlùfájàrì ìrun Hadith 573. عن جرير ابن عبد الله رضي الله عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم إذ نظر إلى القمر ليلة البدر فقال أما إنكم سترون ربكم كما ترون هذا لا تضمون أو لا تضاهون في رؤيته فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا ثم قرأ فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها adin 573 nínú tíra sọ̀híhù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá an ibnu abdullahi látọ̀dọ̀ Jarir ọmọ abdullahi kí alọ́ yọnu sí kọ́ọ̀l ó pé kúnná ìdá nàbíyì sallallahu alayhi a wà lọ́dọ̀ ànábì lọ́ba wo òṣùpá láyìlátà lè bàdìrì ní alẹ́ bàdìrì alẹ́ ọjọ́ tí òṣùpá dégbà tí ìmọ́lẹ̀ rẹ̀ tọ́mọ́lẹ̀ parí ni wọ́n ń pè ní láyìlátà lè bàdìrì òru náà ló jẹ́ òru ọjọ́ kẹrìnlá fakọ́ọ̀lù. anabi wo òṣùpá ní alẹ́ bádìrì tọ́mọ́lẹ̀ yòó tó ti dégbá ó si sọ pé ama innakum ẹ̀yin o sàtàrà ọ̀nà rabbakum ẹ ma rí oluwa eleda yin o ẹ fi ojú yin, ẹ fi ri báyìí kama tàrà ọ̀nà hadha gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ri eleyi. látùdọ̀ ẹ ní dì fún fún o kò sí yà fún mi jẹ́ ń rí kò sí mbẹ́ o yà fún mi jẹ́ ń rí náà kò sí mbẹ́ o wàlá tudọ̀ hùn fírù yàtì kò sí rújúrújú mbẹ́ torí òṣùpá ọjọ́ kẹrìnlá ó máa clean ó máa sharp ó máa full látùdọ̀ hùnà fírù yàtì ẹ̀ ní pàdé rújúrújú níbi rírí òṣùpá. oṣù kọjọ́ kẹrìnlá pẹ̀lútẹ́ẹ̀rì olúwa ẹlẹ́dàá yín lọ́jọ́ àlèkìyàmọ̀ àpèjúwe rẹ̀ nìyẹn ẹ máa rí clearly ẹ rí Allah clearly fàyínísítà tó àtùm nítorí náà tẹ̀bá wa lágbára à ń la àtúgùn labu alasọ pé kí wọ́n má dì í lọ́wọ́ lórí ìrun kí wọ́n má borí yín lórí ìrun kọ́bùlà tùlú onsham síwájú yíyọ oòrùn wà kọ́bùlà gurubia àti síwájú wíwọ̀ rẹ̀ fàfọ̀n álù kẹ̀ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ o kẹ̀ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ìrun wo la máa kí síwájú yíyọ oòrùn ṣubúì ìrun wo la máa kí síwájú wíwọ̀ oòrùn asùrì ìyẹn ni pé má jẹ́ kí ìgbàkan di ọ lọ́wọ́ láti rí ìrun kí síwájú yíyọ oòrùn àti síwájú wíwọ̀ rẹ̀ àdébìwá mú àyà wá nínú.